Matthew. Whatever. Excuse me, ma. Ma. Ma. Ọlọ́run tẹ́ máa fọkàn sí tábà gbalẹ̀. Tẹ̀síwá lọ. Tàbí nàìjíríà máa lọ. afternoon. Good afternoon, darling. How are you? I'm fine, thank you. Show ò ń gbúrò àwọn parents ẹ? Bẹ́ẹ̀ ni mò ń As a matter of fact, I spoke with them this morning. How are they? They're good. <laughs> Eh, ṣé o miss mommy ju. I miss her, but. Eh, ọmọ mommy. <laughs> Anyways, um, how are the studies? Fine. Okay, that's good. <laughs> anyway, tó need anything. Okay, ma. You got my number? Yes. You should call me. All right, ma. Have a wonderful day. You too. Okay, ma. Bye. bye. babe ṣó fi ṣí ẹ ni eh, o mojú oúnjẹ lọ you just eat eat and eat one day you are going to eat your own brain. ṣé o gbádùn ṣá ṣé torí mi ti wá jókòó tí ẹ ń bí báyìí. eat continue eat eat. ríran ni ah, máa wọ́n ń jẹun yamayama tó ṣe pàtàkì wọ́n kọlù mi ó ah, morúkọ tó ń pè mí ni. toilet. ṣó ń gbọ́ o gbóhùn ẹ̀rín o mọ ohun o mẹ́rin fúnra ẹ̀ ni mi àná bí ọdún sí yamayama level o bá dẹ̀ di bá di pẹ̀lú wọ̀ ẹ̀ o èrè twelve o èrè yamayama dáadáa yẹn bẹ́ẹ̀ idiot yóò ní time fún ọ. <laughs> bitch whatever. What is he? Was it, was he giving me an attitude? Mm. I beg, I'm done with this. Come now. Ah, please come to the class. And you! Will you sit down? Yes, sir. Sit! Good afternoon, sir. Come back here. oh my God. You have got an effrontery to come into my class late? I'm sorry, had some appointment. What's wrong with you? Who are you? I'm a member of this class. Imagine. Anyway, you stand there. Some of you thought you were smart. Monica contest. And some of you did not write. Even I can't even find your shit. Which means you did not write anything. I can't even find your shit. Who's that? Who? Sorry, sir. What? And I... Hello? Why are you standing like that? Irú òdúró wo lo dúró yẹn? Ọkọ̀ rísíkì. now ìyá tó bí wọ yìí mo mọ̀ kó fowó jóná wo bó ṣe ń ṣe tó ń rán ẹ wálé ìwé ó dẹ̀ ń rìn wá at this time. I don't understand that language because where I come from is Wafarian and worry not dey carry last. Now imagine! Squad! Kí ló ń pa yín lẹ́rìn? Ṣé rí gbogbo èèyàn tó bá wà lọ́gbà wèrè kọ́ lórí èwe? Àìmọye àwọn tó wà nígboro tó wà mentally ill. So what's funny? Yeah, yeah, yeah, We are coming for one by any because my mouth always so school, oh yeah, one more power. And look at the way you're doing. Okay, now, hold on. Yes, back to what I was saying. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé test here. Eddie. um, me was surprised, no. The menu, especially you at the back there pé o ṣe. excuse me sir mm-hmm. i missed the test. i know mama tó bí ẹ ti meet mo mọ̀ ah go six and you well, you're from a very good home well taught ogbẹ̀kọ́ mọ́mí ẹ pè mí wọn lára ẹ ò yá and tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣaprapra you are very intelligent and smart so o lè jókòó ní tiẹ̀. thank you sir. excuse me sir I was sick too sir. what no gbawo lára ẹ yárí. Ah, eh, àwọn mosquito eré àwọn èèyàn jẹ́ ká gbádùn ni. <laughs> ṣé kò tí ì kó sí ẹ lọ́pọlọ. wọ́n ti wọ́n wọ́n affect wa sir. imagine ìwọ ń jẹ gúgúrú mi lè blame me ṣe mọ̀ pé ayé ẹ̀ ó ti di gúgúrú náà. <laughs> and now I am never disappointed. Ó mọ̀ pé mo ti sọ fún ẹ rí. O ò lè kọ́ mo sọ fẹ́ pé o máa ń múra bí àwọn màmá olóríire tó ń taṣọ lókè yẹn ìwọ kan tí ìlóríire yẹn ni o look at you student wà á máa múra bí ẹni tó ń lọ patí lójoojúmọ́ kí ló ń pelé lẹ́kùn. quiet but deadly. now assignment máa fún yín rèé àti wá jíṣe bí obìnrin ẹ máa lọ wá history àkọlù wa fún mi. akọlù akọlù my foot kí ni máa fi wá pè náà sọ fẹ́ pa wá ni. ó ga o ah. even though I find this very interesting I mean mo feel pé great opportunity ni fún lecturer wa láti fún wa ní irú assignment by for us to go you know find out about a rock ancient rock tó yẹ pé ìgbà ayé àwọn bàbá bàbá wa ló ló ló um, rain I mean I think it's fun though. mi ò like àwọn bọ̀tí láyé mi máa gbọ́ nǹkan tí lè yìn sàn èsì ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ṣe ṣe bẹ́ẹ̀ ni ẹlẹ́kẹ̀já rẹ̀ ṣúṣ. yé bọ akọlù kì í ṣe nǹkan takọ lè lọ find out nípa ẹ lásán bẹ́ẹ̀ yẹn náà. madam yusuf you're not even making any contribution she's just eating like a glutton. màá wọlé now you know nonsense wo ló ń mi perform kí ló ṣe náà. You you want na Okay, shop pizza for there It's okay, it's fine. It's okay, no, guys. See, let's just let's just say this out guys, Guys, guys. And you're still eating. Guys, please. I beg. She's lost. Please please, please. Look, we don't need this right now, okay? Bashimashi assignment is I'ma get out of it. Ni kamawa. But how? Femi. Femi, Femi, Femi. Yes. Um, o rántí ọjọ́ tí mo wá sílé ẹ̀ tí mo fi rí and I asked that who who was she and then you said she's like the oldest woman in the village. What about her? We can go and meet her now, We only help her since she knows a lot of things about the village. Wow, that's true. Yeah. Mama, true, true, true so you know the problem we've been facing and you you you, you kept quiet you are saying true true Kill là ń dúró dé now. Akolu, hmm. àkọlù kì í ṣe nǹkan tá a lè sọ̀tàn ẹ̀ báyìí àyàfi tá a bá rí atọ́nà. mama this atọ́nà um, how do we get this Atono? I mean, how do we contact him? I mean, how do we approach him? As in, Mama, it's, we need to get this Atono. How do we get him? How, you know. Kí um, Èmi ò mà gbọ́ ohun tó ń wí. Ẹ̀yin kọ́ ló ẹ̀yin kọ́ ló bá wí mà. Ah, are you sick? Can I just ask a question again? Femi, is vocabulary needed here? Eh? Why are you speaking so much? Ha, ah! Femi. màmá nǹkan tó ń try láti sọ fún yín ni pé. ta ló máa mú wa débẹ̀ ọ̀hún. ṣẹ́gun. inú mi ń dùn nígbà tí wọ́n sọ pé àwọn colleagues mi náà wá fẹ́ ṣe tourist níbí i'm so excited to meet you guys ah i'm an engineer too atọ́nà dẹ̀ ni mí mo jẹ oyè ẹni àgbè fún mi ní ìdílé wa you understand so ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi nígbà tí wọ́n sọ pé ah, ah, ah, àwọn èèyàn bíi tèmi báyìí wọ́n wá gbé àṣà wa lárugẹ ẹ ti understand pé a kí àṣà wa kó rẹ̀yìn I do go for um, mountain climbing and uh, uh, uh, all sorts like that so I'm so excited to see you guys around ṣẹ́rí uh, map tó wà lọ́wọ́ yín yẹn. Uh, eh, eh, eh, sir ẹ jẹ́ kí n gba map yẹn because uh, yeah, yeah. ṣẹ́rí map yìí òun ló máa jẹ́ guide fún wa so without this map we can't go on the trip to Akolu that we want to go to. You understand? But um, uh, I won't be able to go with you guys. Reason being that uh, Emma Fumi need two weeks. Come off it now, man. Yeah. Uh, eh, uh, yes, yeah, two weeks. Two weeks? Yes, two weeks. because I, I, I, I, will need to be uh, more prepared for you guys, you know. More... Yeah, because it's like oh, Big Brother Africa, like Big Brother Nigeria, like us said, we need to go into the jungle and before they do the preparation, it's going to take like two weeks or three weeks or thereabout. Yeah. Not sure. what are you talking about? Two weeks? He said two weeks. Ah, you know this, I'm going to go, I want my plan, can't move. To Eshegon, eh, Egon. Eh, nice. Uh, engineer Agbenga, Baba, Eshegon. Eh, two weeks, sir. I'll see you guys two weeks time. Thank you. All right, all right, sir. Thank you. Thank you. But really, this is bullshit, man. As in, Google time to hear come after my ball. Mm, Google money take. Like, I mean, I'm tired of all this. Because I, of assignment. Assignment. I'm on, how many marks the assignment carry? I tire. And if you talk to me, who assignment help? Who assignment help? Clear to sọ fún ọkùn Gbẹ̀ngàn pé next week. To the monk alone ní pé ká submit. Me, I'm smarter than you. My yẹn rò pé smart ni ó ní next week a dẹ̀ sọ fún pa ní nǹkan lọ́la. Èmi ti snap ẹ̀. Snap kí wow èwo ni wàá o máa fọn gálà sí mi lẹ́nu jẹ <laughs> wàá o ra <laughs> I don't even do that exactly because the gods are wise. You <laughs> know? okay yeah but it's not even clear. Uh, that's, mm. that's true. Yeah, it's not. So what do we do? We kàpé kevin kó wá bá wa jù ẹ because so good. I cursed the day I met you alone. Ah, gbogbo nǹkan ẹ upside down ni wọ́n máa sọ̀rọ̀ okò akọlù wọ́n sọ̀rọ̀ jungle kí ló ń ṣí ẹ náà ah, ṣé mo ràn yẹn ok mo ràn bíi tiẹ̀ ni ọdẹ ni bàbá yẹn o. but he knows what he is doing. really yes. that guy. okay you guys you know what you know what yeah let's get someone that has you know knowledge of shorthand. <gasps> Oh yeah, that's true. Fantastic. I love people that are making. Yes, yes, yes. Because I have someone, Mercy. I, can call Mercy. She's a student of OTM. Mercy. Yes. So Mercy will be merciful to us. Yes. You know, Johnny too. So we'll go with the assignment. Hallelujah, we go. <laughs> Yeah. So we'll go with the assignment. man. man, I read this assignment. I'm, I'm, I'm, I'm happy. Magic. Beautiful people now. Oja wow. Gala. Oh, gala. Gala. Whatever. Because eh? you dey chop, sir. No, honestly, Nike, you can eat. Nobody never grow faster than this. Mercy, thank you very much for coming. Initiating here today, I do appreciate it. Thank you so much, Dad. So, Kelvin, what are we talking about? How much are you giving me? Okay, what about 10k? Say that again. I mean, 10K. what? 10k for what? Ah, guy, we be student like you now. Why we go pay 10k? Ah, See, this guy, the job us now. We are not paying anything. We are giving you 5K. 5K. Two legs, two legs, two legs. Just calm down. Let me handle this, okay? Please. Thank you. Um, Kelvin, 10K. 10K, I mean 10K. 10K, 10K is not much. I'm going to draw this thing out. We'll give you the 10K. Okay. But don't mess up. No! what's wrong with you now They call me say two next two next make i calm down so i think say you wan change the money They tell we are not see we are not giving you any 10k 5k. hello guys just calm down if you're not ready to pay 20,000 naira honestly i'm out of here wow. please. mercy no no no no don't, don't worry i, I will handle that. 5k. go meet this girl she don't go now. 5k. go meet the girl. Ah. Hey. You know what Kelvin Kelvin when are you going to start? Okay, then. If you are ready, I'm ready also. Sealed. All right, we'll just make the transfer to you. Okay. Uh, now I need I need a map. The map, yeah, the picture of the map. We'll get that across to you. That's not a problem. No fuck up. Hey, hey, hey, Messi, sorry. sorry. I'm sorry, Olivia. Um, we're gonna pay you the 20k. I'm gonna pay you 10k for my pockets. Wow. Yeah. So I'm um, done. but don't tell just tell them you are. You're good. All right, thanks. Akolu will be so much interested in you. What's up? It's your boy JE to the double F. Oh, you know me. I it's happening live in this campus. Wow, we're talking about uh, um, um, um, um, Smile Eagle. We're talking about the Smile Eagle competition coming up in this campus. It's gonna be ugly here. Oh my God, damn. Better your competition, my bad girl. Hey, Jerry, Ah, mo tẹ jẹ́rìí ẹ náà gbọ́dọ̀ pa bẹ́ẹ̀ wá kí ni bẹ́ẹ̀ pa ni. <laughs> ẹ dá mi mọ̀. ó mọyàn fídà lọ mú kékeré. ajé wọn ò mọyàn. Ah, eh, eh, ó yá ṣé kí n fún yín tán ṣo. ó yá ẹ máa fún mi ní e. ó yá ok ok e. ọmọ àti sọ e jésù kórè dà sílẹ̀ ni mo he. ok b. ọmọ àti sọ bí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ gbọ́ ṣé mo jẹ̀bi. ok c ọmọ àti sọ sí ẹ ráwọn arúgbó sí ọ ti ń ṣe bí sisi. ok di ọmọ àti sọ di ẹ ti try máa ṣe ń lálejò pẹ̀lẹ́ ja dídín. ok i ọmọ àti sọ yìí àwọn tèmi dress cooperator ṣe bẹ́ẹ̀ nítorí ẹ ti yí. ok f ah ọmọ àti sọ f mo wà ṣọ́ọ̀pẹ́ lómi inú yìí kò wẹ̀ kúrò ní ó dẹ̀ tẹ́ pef. Ah, ok ah. g ọmọ àti sọ jí gbogbo owó yín pátápátá ni mo máa jí. Ah, ok h ọmọ àti ti sọ h ìyẹn tẹ́fọ́ bá jẹ mí ni mo máa ń ṣe yéèṣ. ok i ọmọ j ọmọ àti sọ j àwọn máa j. ok k sọ ọ̀nà yín ẹ máa ké màá tún ṣáyín là ké. ok l. wọ́n máa ti sọ l pé kò fọ́ọ̀kọ̀ mi láyé wò ẹ máa sún sẹ̀. ok m. you can see a lot of them right now doing their uh, rehearsals these are the modeling agency right now they doing their rehearsal on campus just to achieve a very good thing about this event right now you know, we also have some other artists you know doing their stuff you know singing rehearsing and all that. àlàyé wá fún mi ní pátá mi náà ṣó yá wèrè ni. wàá o dé bí báyìí sí wọn pariwo lórí iṣẹ́ mi nìkan mo wà nílé tó lọ́wọ́ facebook pé mo ọmọ olè ó ṣọ̀fù mi kó olùmọ̀ àmúmọ̀ kó olùmọ̀ à ń ṣe gbogbo ní olùmọ̀ ká pátá lọ́wọ́ à ń jí pátá òróró rà náà. ṣé pàǹtẹ̀ lè wò mí dídò bí wọ́n kí gbé gbogbo mọ́ pàǹtẹ̀. sí mi síra mọ́ta. tí wọ́n fẹ́ wọ pàǹtẹ̀ sí máa fi pín ìmúlẹ̀ jọ ti yẹ mí lè lo pàǹtẹ̀ kò sí nǹkan tí mo fẹ́. ti mọ̀ bẹ́ẹ̀ ń gbà yẹn fún mi ní pátá mi sí mi síra mọ́ta. ṣé o lè bẹ́ẹ̀rù mi kó olùkọ́ pàǹtẹ̀. kí ló ń ṣé kí n làálẹ̀ fún kó yí ẹ̀tọ́ èmi ni mo mú pàtẹ nǹkan tó bá fẹ́ ṣe làálẹ̀. ó mú kunu tí ò ní ṣúgà ni. rárá wọn gbẹ́bà tí ó lọ bẹ́ẹ̀. ó yá ni. ó ti yá ni. god jẹ́ kó yé e wípé pátá tó mú yẹn last supper ẹ̀ ló ti mú láyé yẹn pick up action. ṣé wàá tó mú yẹn òun máa fi ṣàkúmọ̀ ṣé burúkú ni ẹni. we have the dancers doing what they know how to do best oh my god. Eagle Entertainment, you guys are doing what you know how to do best. Like I told you, it's your boy J E to the double F O. I ain't change. I ain't go nowhere. Peace out. is not is not clear. But... Say that again. The map is not what? It's not clear. Hey. I can't perceive anything. Okay. By the time I use my night on you with this heavy punch, you will perceive it and you will speak that Yoruba language. Are you mad or something? after 10 k. tí bá gbá ilé ojú tí bá fún ẹlẹ́sẹ̀ lójú we are trapped now ah! we are fucking trapped. This is a setup or something. Calm down. He's trying to get things right. The the you collected 10k! 10k! Who beat you! Who beat you, Calvin! 10k! I get your future hands off me. Are you mad? Are you mad or something? Guy, down, okay? you I say mad at àbí wọ́n tó fẹ́ pàjá ajá yìí i'm a boss rush motherfucker are you are you i, I go kill this guy i go roast this guy yo. i go roast this guy. what do we do? what do we do? <laughs> I'm, I'm sorry. Professor Matthew. Professor Matthew. Professor Matthew kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ẹ àwọn students lọ sí Akọọlù. Kí ló fà? Ṣé ẹ̀dẹ̀ mọ bíbẹ̀ yẹn ṣe deadly tó? Nǹkan tí ẹ máa fi ọwọ́ yín fà, apá yín ò ní ka o. Ela me ears are sharp. I, I, can, I can feel it. Yeah, I can't. I'm too proud to do it. Bring those I can't hear it. Yeah. I'm just too tired. I'm hearing some sound, I swear. Are you serious? Oh. I can't hear nothing. I'm too tired. Stop now! What is wrong with you now? Oh eh? I can't hear no sound. I'm too tired. I told you guys, I'm hearing something. I'm always hearing nothing. I'm too tired to actually hear anything. I told you guys I am hearing something. Honestly, I can hear something now. I can feel it. I can hear something. Damn! This is murder! You are a murderer! Do that in any way! Where's Daddy? Oh. Where's who? Daddy! I told you guys, that guy was a scam! 10k is gone! You're You're about about that guy is a sneak! He's a sneak! So where, so where are we heading to? Where are we heading to? that was one of the West Kelvin. Compared to West Kelvin. That guy is a, snitch. He's a scum, he's a mole. I said it. That guy is a mole. I said it. He's a snitch. Are you mad? Baby. Are you mad or something? Shut up. How you got to talk about money? Tulex, uh, Tulex, you shouldn't be worried about taking. Worried about helping. I need to go back to school. èmi rò pé ó yẹ ká lọ sí àkọlù ká lọ wo àwọn guys wa tó kù nítorí pé wọ́n ti ń pẹ́ jù ń bẹ̀ àbí kí lẹ fìlú. bó ló ṣe máa ń ronú báyìí Bísí so fẹ́ káà náà lọ kú sókè akọni. ọ̀gbẹ́ni máa ronú máa ronú máa ronú bí eṣinṣin mi ò láì tó ṣe máa ronú náà ìtumọ̀ ó ti òkú wọn lè wálé mọ́ ni àbí ìrìnàjò olóògbàdà fún wọn ni. Ah, ó ti ọmọ owó tó ṣẹlẹ̀ ìwọ filẹ̀ sórí nǹkan tí ò yẹ ó pọ̀ jù tó yẹ lọ bọ̀tẹ̀ mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run wọn máa dé báyà bíbá láyà tàlàfíà. Hmm. 完了，哎。 káàsì wa ni o rí gbogbo àwọn girls yìí o rí bó ṣe ń flex bó ṣe bó ṣe ń gbọ̀kọ̀ ara wọn Cynthia náà Cynthia I'm talking to you for God's sake what happened. <laughs> sori kí ni o. n ó rò ní. kí tí o bá jẹ́ wípé Professor Matthew ó ní kí n tẹ̀lé wọn ní ọjọ́ yẹn jọ́ kí ni o bá ti ṣẹlẹ̀ sí mi ọ̀rẹ́ mi assurance kọ́ bẹ̀rẹ̀ rárá wàá ti kú dára. Ah, ah, báwo ṣe sọ̀rọ̀ báyìí ná ṣé wọ́n sọ pé kán ti kú lọ́hùn ni. wá ṣé a nílò láti lọ yẹ ẹ̀fọ́ owó ni àwa nílò láti lọ sọ́gbà sọ kátó mọ̀gbọ́n ti kú wọ́n ti kú dànù. ọ̀rọ̀ ẹni ẹ ò tiẹ̀ da gbogbo kò ṣàmà sọ̀rọ̀ bad bad ọ̀dọ̀ ó ti wà lẹ́nu ẹ jù. ojú wa ló máa ṣe fún sẹ́yìn. ojú wa láà ṣe ń jọ yìí. ah. ah. ah. ah ọlọ́wọ́n bá àkọlù àkọlù àkọ́dé inú yọ̀rá ẹ̀. níkẹ́ jọ ṣó lè fún mi ní nǹkan tí mo lè jẹ maybe biscuit or gala. kò sí ọkàn bíbẹ̀ mẹ́yọ̀ kan tó kù ni mo fẹ́ jẹ jù ọ má bínú. ṣé ìfọwọ́ ọkàn péré ló kù oúnjẹ mo fẹ́ jẹ gala ọkàn. ọlọ́mọ ayé kò jẹun dọ́rùn ah akọlùkọlù mo fọwọ́ lẹ́rán owó wa a máa jẹ́ stupid and bastard ìyàwó tí ń gbóòórùn ẹ̀ ìyá ń rún abaya. gbẹ̀bùrún So guys, what's the now? What's the next thing? What, what are we going to do now? What's the next thing? Where is the guy? Where's that guy? We can't find him. is he missing or something? Oh, Ẹ wo mo fẹ́ yá ìgbẹ́, mo fẹ́ yá ìgbẹ́, níbi tó dé ẹ jẹ́ ká ṣe sùúrù gbogbo ẹ̀ máa níyànjú i'm very sorry about it yes ẹ má bínú ẹ please please sorry about the whole thing. Oh oh Hello? Hello? And you know, we are, we are also worried, but uh, uh, uh, uh, uh, uh, uh, uh, Bella, what is it? I think I can see a ghost. another, Ghost? Another bush baby. Bush baby? Yes. A fairy? No. And you guys are actually going forward to see bush baby? A fairy again? Wait, wait, wait. I think it's a ghost. A what? ghost. A ghost? A bush baby. A fairy? No, it looks like Kelvin. Huh? Kelvin! Oh. bá má ṣe báyìí fún wa tó bá yẹ pé àmọ́ pé ó lé tó ni àti ẹ̀ ní wá rárá ẹ bá ti sọ fún wa màmá ẹ jọ̀ọ́ ẹ má yẹ ká kú báyìí ẹ jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ ẹ bẹ̀ wọ́n nà. ẹ̀yin mi àìgbọràn tẹ́ ẹ ṣe òun ló sun yín débi tí ẹ dé yìí. àìgbọràn bíi ti báwo. ṣé bí mo sọ fún yín pé atọ́nà ló máa mú yín dé ibi tẹ́ ẹ lọ. Ah, wo mama ohun tí atọ́nà mú. bàbá ṣe pé akọlù jẹ́ òkúta gidi abiyamọ tó kọ́ mọ mọ́ra òun ló ṣe rán mi sí i ẹ ṣe gan ẹni kan má bínú àwa náà mọ̀ bàbá ẹnjìníà yẹn tán la máa lo two weeks ló fa ìgbà tó yẹ pọ̀ lálá. ẹ jọ̀ọ́ kí wàá ní solution ẹ jọ̀ọ́ kí la máa ṣe ẹ ṣàánú ẹ ṣàárọ̀ wá ẹ jẹ́ ká àwa nǹkan kan mọ́ àwa kọlu mọ́ ẹ bá wa bẹ̀ wọ́n ẹ sọ fún wọn kí mọ́mí má bínú kán jọ mọ́mí akọlù ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀. ìbá má ṣe pé ó jẹ́ abiyamọ gidi ni ìbá má jáde sí i ṣùgbọ́n ìtàn akọrí tẹ fẹ́ gbọ́. your tongue. I won't do that. Mi ò lè sùn, mi ò lè jẹ, mi ò lè wọ because parents àwọn ọmọ yìí wọ́n jẹ́ kí n gbádùn. Wọ́n ọ̀rẹ́ àwọn ọmọ wọn náà. You should be thankful to me. Pé àjẹ́ káwọn ọmọ yìí theory student nìkan. They are now practical student. Wọ́n lọ ọbẹ̀, wọ́n fojú ara wọn rí. You should be, I mean, my God, you should stand in for me. Pat, I'm standing for you. What kind of practical is this? Táwọn ọmọ lọ, ah, the communication pẹ̀lú àwọn ọmọ, nobody is calling us, nobody is saying anything. Wọ́n ti dé. yẹ ìjà kó bẹ jọ. sókè ah. yẹn lọ kú sílé yìí náà kí ló ṣe náà I'm sorry, I'm sorry, I'm sorry. o de lọ kú This is unbelievable. Kevin. Wow! Ah, no, no, no, no. Mercy! Oh, it's been a long time. Oh, how are you doing? I'm good. What are wow. you doing here? Ah, mo kàn wá wú èèyàn kan yín báyìí ni. Eh, àbúrò tèmi náà ṣẹ̀ṣẹ̀ gain admission ni. Oh my God. Yeah, yes, ó ti pẹ́ gan Mi ti expect pé mo lè rí You're looking ah, ah, ah, oh, so nice. Oh, I'm blushing. Oh, You're looking God. good too. Oh, thank you, thank ah, you. Ah. ọmọ mi sọ bó ṣe test dáadáa o. káàbọ̀ tèmi náà má bàa lọ sákọlú. ọmọ mi you know that professor na oh, professor matthew. àbúrò mi ò ní lọ sákọlú bíi tiwa. oh where you going now. Um, i'm just going inside the school ṣé ọ̀nà ọ̀nà school ni káàbọ̀ yeah, yeah, yeah. you can join us. okay yeah. thank you. ẹ jọ̀ọ́ ẹ má bínú o ẹ má bínú ẹ má bínú.